بسم الله الرحمن الرحيم اللهم لك الحمد على من لبثنا شهر رمضان فتقبل منا ما قدمناه فيه من الصيام والقيام واسع لنا الكتاب اللهم اجبر كسرنا على فراقنا شعرنا واعد ولينا ومن عديدة وأزمنة مديدة ونحن وجميع المسلمين في أمن صحة وعافية واجعله شاهدا لنا لا علينا اللهم اجعلنا فيه من اعتقائك من النار واجعلنا فيه من المكبولين إلى الفائزين يا رب العالمين اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا واهدنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن وبارك لنا في أسمائنا وأخلاقنا أبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب واجعلنا شاكرين لنعمك مسلمين بها ليس قابليا وأتمها علينا واغفرنا واهتك إيماننا وارفع درجاتنا وتقبل صلاتنا واغفر خطيئتنا اللهم إنا نسألك فواسع الخير وخواتمه وجوامعه وأوله وآخره وظاهره وباطنه والدرجات العلى من الجنة اللهم إنا نسألك أن ترفع ذكرنا وتضع وزرنا وتصلح أمورنا وتطهر قلوبنا وتحسن فروجنا وتنور قلوبنا وتغفرنا وتغفر لنا ذنوبنا ونسألك درجات العلا من الجنة اللهم إنا نسألك أن تبارك في نفوسنا وفي أسماعنا وفي أبصارنا وفي روحنا وفي خلقنا وفي خلقنا وفي آلنا وفي وفي معيانا وفي مماتنا وفي أعمالنا وفي أسناتنا وفي خلقنا وفي خلقنا وفي آمالنا وفي أسناتنا ونسألك الدرجات الأولى في الجنة اللهم جنبنا منكرات الأخلاق والأعوار والأعمال والأدواء اللهم قنعنا بما رزقتنا وبارك لنا فيه وخلق علينا كل ضائبة لنا بخير برحمتك يا رحمن برحمتك يا أرحم برحمتك إنه من سليمان وإنه بسم الله إنه من سليمان وإنه بسم الله إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم تلك حدود الله وما يطيع الله ورسوله تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها وذلك الفوز العظيم ومن يعص الله ورسوله ويتعدى حدوده يدخله نارا خالدا فيها وله عذاب واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن أربعة منكم فإن شهدوا فأمسكوهن في البيوت حتى يتوفاهن لموت فإن شهدوا فأمسكوهن في البيوت حتى يتوفاهن لموت أو يجعل الله لهن سبيلا الحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد كتب ما أوحي إليك من الكتاب فذر بني الله تعالى بتلاوته وتكسفا لكافره وباب صالحانه فإنه من أفضل الأعمال أتطعم مع سلة القراءة يفضل من المعنى وجوده في قيام من الآيات صفة آيات وصفة مئة وصفة وستين ألف منها وألف الجنان عليكم فيها وعدتم وعليكم فيها وعدتم عليكم فيها تساعدوا وعليكم وعليكم فيها إسألوا عن تسألوا وعنكم فيها أداء ولكم وفيها تسبيح

تلك وجوه الله وما يطع الله ورسوله يدخل جنات تجري من تحتها الانهار خالدين فيها وذلك لفوز العظيم ومن يطع الله ورسوله يتعدى وجوده ويتعدى وجوده تدلون ولو ولكن يأتي الفائدة من نسائكم فشركوا عليهن فليس يدينهم فامسكوهم في الموت حتى فهن سبيلا الحمد لله رب العالمين wọ́n ní mọ̀hánù mọ̀háṣíàdó wá máa lè mọ̀ èdè ìlà ẹgbẹ́ òde bá ìlàlé lánàá tàbí ní àlà Wàlá hajjú bá dáwó wàlá mi tẹ́lẹ̀ mọ́ àìyọ̀ ìrànlọ́wọ́ لذاته وصفاته ويقضي قبيلا به قدوة Gbogbo tí a ṣe kí ń ṣe ṣe wọ̀nà iṣẹ́ o. Àwọn akọ́wọ́, ó yà kí òun ní yẹ́ ní ẹ̀rí ẹgbẹ́ tó ń ṣe Kọ́lé àánú Mùhájàdó wá máa lè mú èrè láàmù èrè òkè pa. Kọ́lé àánú Mùhájàdó wá máa lè mú èrè láàmù èrè òkè pa. ọlọ́run nìkan ló lè dá ọ̀gbọ́n orúkọ òun lọ́wọ́ àwa ikú a ẹ wò bí ìyàwó ìmọ̀ náà sára ọ̀rọ̀ àwọn èso rẹ̀ kò tọ̀ àwọn ọkọ̀ àbílẹ̀ náà ń dúró láyé ọlọ́run gbogbo wọn ló ń wá lọ fún ìgbà ìfẹ́ rẹ̀. Àwọn ọ̀gá ọ̀gá yìí ti sọ jáde. Àwọn ìyá àti gbogbo wa àmì ìwà láàrin alága àfáàgbà Ọlọ́run máa má gbogbo àwọn tó ti dé Àgbàlẹ́ ní àkọ́kọ́ gbọ́ náà ni ọ̀rọ̀ ìṣẹ́ بسم الله الرحمن الرحيم وبه نستعين النصيحة نصيحة بسم الله cikin hannuwan yi gaskiya ni ya biya da gaskiya حول ترغيب في قضاء حوائج المسلمين وإدخال السرور عليهم. láti bí i àbùkátà ọmọ ìyá wa ọlọ́mọ alágbára rẹ̀ á sì máa jẹ́ kí ọmọ ìyá wọn máa rí dùnú látọ̀dọ̀ wa. عن ابن عمر رضي الله عنهما أن تولى الرضوان لقد عمر أن رسول الله صلى الله عليه وسلم قال Dájúdájú ìjíṣẹ́ aláwòríkà ìlànà ńlá aṣọ báyìí pé. Àlìmúsùlùmù àkòlì Mùsùlùmù. Mùsùlùmí jẹ́ ọmọ àyà máa ló ṣàbùrù iṣẹ́ ẹgbẹ́ rẹ̀ lọ. sì pàdé ẹni tí ó rẹ̀ lọ. Kí wọ́n Mùsùlùmí. ọlọ́run yá lè pé ọmọ amẹ́rin ọmọ من كان في حاجة أخيه. كان الله في حاجته. lọ́nà ni ó sì mú mi náà lọ́wọ́ sí ìdílé àgbàkà àtiẹ̀ náà. wà á máa ń fọ́rọ̀ ọjà mùsùlùmí kùrùbátà. ẹni ọlọ́run ọ̀hún kò ń jẹ́ ẹni tó ti jẹ́ pé ìbànújẹ́ kan sí ilẹ̀ lọ́dọ̀ mùsùlùmí kan ẹgbẹ́ rẹ̀ òun náà ń ṣe oníṣàgàdì tí ìbànújẹ́ òun kò ní kó òun. فرج الله عنه بها قربة من قرب يوم القيامة Tí gbogbo ní jẹ́ ìdàmújẹ́ gbogbo rẹ̀ pàtà pẹ̀lẹ́pẹ̀lẹ́ àjá ìdámà. Òkú di òní yanjú tí wọ́n lọ́dọ̀ ìgbàgbọ́. Ẹ̀yí àdúgbò ti láyé yọ̀ọ́ wà lọ́wọ́lọ́wọ́. ومن ستر مسلما ستره الله يوم القيامة وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم من نفت عن مسلم قربة من قرب الدنيا ìlànà ìjẹ́sẹ̀ kó òkú mùsùlùmí kan nínú ohun tí ń gbà nínú jẹ́ nílé ayé. Lẹ́pàtà lọ́rùn àánú kùrùbátà mi ń kúrọ̀ mi yọ̀ mí kìíyà. Ọlọ́run ó sì mú ìbànújẹ́ kan fún náà nínú àwọn ìbànújẹ́ ìyá kìíyà. ومن يسر على معسر في الدنيا. Yàtàrà lọ́wọ́ àléèrè fi dúnìyà wà ní àpẹọ. Wà mẹ́rin sàtàwà hálà Mùsùlùmí fi dúnìyà. Ẹni tó bá gbọ́ Mùsùlùmí kan tó bù láti nígbà tí àgàdá rẹ̀ tó fẹ́ fàyà. Sàtàrà lọ́wọ́ àléèrè fi dúnìyà wà ní àpẹọ. Wàlọ́wọ́ pé àwọn ilẹ̀ àbùdè. Ọlọ́run ọmọ ẹjẹ́ náà wọ́n fẹ́ lù. Máa dá mẹ́lẹ̀ àbùdè pé àwọn ilẹ̀ àfihì. Nígbà tó ń lọ àbáyé tí ó jù, ilé náà lọ́wọ́ fún ọmọ ìyá rẹ̀. Kọ̀wá Inú jàmá ti ká bàtà bàtà ká àkókò àtàkọ́dé lò bàbá nílá. Ọmọ náà mi ní sí àwọn ènìyàn àdúgbò máa ń dá àdúgbò? Ṣé àwọn ènìyàn àdúgbò? ọlọ́run á mọ ara nìkan lọ́wọ́ tí ẹnìkan náà bá dẹ́ni tí ń rọ ìbéèrè lọ́wọ́ tó wá wọ àdírẹ́sì wọ́n sì yó orí padà dáa náà náà ò ní parí láyé. ọ̀dà ọlọ́run tó wá ń ṣe dáadáa kọjá èyí tí ó wáyé ayé rẹ̀ rẹ̀ orí ńlá ni ó lọ́wọ́ mọ̀ ní wa jẹ́ lọ́jọ́ ní wa jẹ́ ewu ni ọlọ́pọ̀ sílẹ̀ ewu ni ọmọ sí. Èmi yà ìjọ̀gbọ́n ọlọ́run sọ fún ṣe ọlọ́run. Ọ̀nà ní àwọn àgbẹ̀sẹ̀ lẹ́nu. Bàbá àgbẹ̀sẹ̀ ọlọ́run pé pé gbogbo dúkìá rẹ̀ lọ́dọ́ wá fẹ́ kó lòkè láti ṣùgbọ́n aláìní ní ọ̀nà àdúgbò. Hmm. Lọ́wọ́ ẹgbẹ́ yìí ní wà lọ́kàn láti wá sí ìkàdí ẹ̀ láì. Ó ṣe lè ní ibi kan nígbà tá wá sí ilé ẹ̀rọ ayé ìfẹ́ ìpínlẹ̀. Àwọn táǹkà náà. Gbogbo aláìní ní máa ń ran ẹgbẹ́ lọ́pàá láti ọkùnrin. Olè èdè ẹ̀dá àwọn ọ̀rùn lọ lóògùn ìgbìyànjú. Ní ọ̀rọ̀ bá àwọn ọlọ́pàá pèrè ara wọn ọ̀gá ọlọ́pàá ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn òjẹ́ ìwé níta ti láyé ẹ̀ lówó lò. bàbá àwọn àwọn tó ń wo rẹ̀ nìyí ojú sí ẹ̀dàpọ̀ ìjọba àwọn ọkọ̀ òyìnbó ẹ̀rọ ìjọba ti àkọ́wọ́ wà. ẹ̀ àṣé ibi bàbá wọn ń ṣe ìbùkún ọlọ́run tí wọ́n ní ìlú jáde.

فطاف عليها طائف من ربك وهم لا ينون Ọlọ́run ní ṣe ẹgbẹ́ ìwọ̀n lọ́wọ́. Ìfọ́nà ń gbé ọlọ́run ìgbàlú ìgbàlú. فتنادوا مصبحين أن اجدوا على أرثكم إن كنتم صالحين. فانطلقوا وهم يتخافتون. ألا يدخلن اليوم عليكم مسكين وغدوا على حرب قادرين فلما رأوها قالوا إنا لضالون máa ná ọgbọ́n ní pé àdáwọ̀ wa sì máa ní ìyá. nígbà wo láwọn ti bẹ̀rẹ̀ lánàá ní ìṣúgbọ́n dáadáa rẹ̀ àti ọkà àti ẹ̀wà bàbá kó o wá ní omi ẹ̀yìn ánìyànjú. gbogbo ẹ̀rọ tó tó kéré ní ọ̀nà. بل نحن محرومون Kọ́lá òsàtò olú alábọ̀ àpèlà fún láọlá tó sáfẹ́ oòrùn. Àjọ́ àti wọ́n máa ní ẹgbẹ́ òṣọ́fẹ́ àti ilé ẹgbẹ́ ìwòsàn. Hmm. Ẹ̀yà àwọn òsàtò wọn lọ. قالوا lọ láwọn àwọn ìdílé ara àwọn ṣé wọn. tó afẹ́lẹ́ yìí ṣàdúrà rẹ̀ náà mọ́tò ìlú wa jẹ́ o mọ́tò ìlú wa jẹ́ o tí ẹ̀yin bàbá tọ́lọ́ bá ti dáadáa fún ìfẹ́ ìṣáàlú ẹ jẹ́ kó gbé àwọn ọmọ ẹyọ ọmọ tó ẹ sì ní báwo láyè pé ọmọ lóye bàbá àti bẹ́ẹ̀rù bàbá ẹlẹ́dàá lọ́wọ́ bàbá mi mùsà ìdílé nígbà yìí àwọn ìlàṣàdúrà fún ojú wọn da ẹ̀yìn wọn náà dá. ẹ̀sùn agbára fún wà lọ́wọ́ ó sì jókòó lẹ́yìn ìgbà lọ́gbọ́n ni wọ́n ti lọ ìgbà wọn ti máa ń pẹ́ńbù owó ló kù ká kọ̀ọ̀kan jáde nígbà wà nígbà tó ní ìjìnà sí fún ìfẹ́. Àwọn ẹnìkan sọ ẹ̀ka sọ̀rọ̀ èyí tí kọ́ fún sọ́ọ̀dà lónìí tẹ́wàá dá nìyẹn lọ. Pẹ̀lú àwọn ènìyàn ti ṣe ní ilé ẹ̀kọ́ àgbà. Hmm. wọ́n sọ fún bàbá mi wọ́n yàtọ̀ ní onye ẹ̀yọ̀ wọ́n ní bàbá wọ́n lọ wọ́n lọ sọ

وروي عن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن, لل... إن الله عند أكوام إن لله عند أكوام نعما أنا من إجابة أبدا لك وكلمة àkọ́rọ̀ ha ìndà hún máa tánú kí àwa ìdìlì mùsùlùmí. ọlọ́run ó gbé àmú ìgbéláyé ó rì mọ́lẹ̀ lọ́dọ̀ wọn. máa tánú kí àwa ìdìlì mùsùlùmí náà. ó ti wọn àgbàjẹ́ bá ti ń gbọ́ Fàyíká àmàlúrù mù. Nàkọ́là ha ìlà jẹ́rì nínú. Áàtùkì ni wá wà lọ́nà oṣù gbogbo rẹ̀. Gbogbo mi. Àwọn tí ń wá àwọn òṣèré wọn, ìgbèmí yóò ti máa ń bí ọkùnrin. Ọ̀rọ̀ òṣèlú àráyìn àdéhùn lòlò ní ìdájọ́ ẹgbẹ́ àfẹ́ náà kọ́nà bí a pàṣẹ. وروي عن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أكوابا اختصهم بالنعم ìdẹ̀ra rẹ̀ ṣàwọn lẹ́sà. Lílọ náà fẹ́ ilẹ̀ ìbáàdì. Nítorí láǹfààní òun, wọ́n lè máa fi ṣàǹfààní báwọn ẹni. Yùkíńgù nínú bí wá máa bá bàlú ha. Àrẹ́mi lọ́wọ́ wọ́n pọ̀ lọ sí ìdẹ̀ra nílẹ̀ lọ́dọ̀ wọn. Lórí ìrìnàgbàgbé tí wọ́n ti ń yan fún ìyà yóò pọ̀ mọ̀ ọ̀sẹ̀ mẹ́nà ń ha. Bí wọ́n ti wá pọ̀.

sọ fún ìyàwó rẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ wọn náà ní í ṣe wọ̀. Àwọn ẹgbẹ́ wọ̀ ló fún ẹlẹ́gbẹ̀ẹ́ lónìí ẹlẹ́gbẹ̀ẹ́ àwọn ẹ̀dúró. Àwọn iṣẹ́ arúgbó ẹ̀kọ́ ìjíṣẹ́ láti ọ̀dọ́ náà bẹ́ẹ̀ wọlé àti ìrìnà lọ́pàá ní ẹ̀ka ṣùgbọ́n ìdílé náírà. Àwọn àbáwọ̀ ni wọn àkọ́rá nìyí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك حدود الله àwọn ẹ̀yà tí ọlọ́run sọ̀rọ̀ nípa bá a ṣe ń fi Àyà ọ̀la súnà Ẹgbẹ́ ta ni nípa ayé a súnà ló wà. A ti wá láti ìrọ̀ méjèèjì yẹn, ọlọ́run ní ẹnu bára yìí ti mọ, mo sì báyìí ìyàwó àná. Àsọ̀rọ̀ àti ìyáàlú. A sì fún àwọn bàbá wa sálà

ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار. ẹni tó bá tẹ̀lé tọ́lọ́run tó ń tẹ̀lé òṣìṣẹ́ ọlọ́run ọlọ́run ó mú ẹni bẹ́ẹ̀ wọ́n bá àjẹrà àjẹ náà èyí tó ti bẹ́ àwọn olùsàn ní abẹ́rẹ́. kọ́ ọ́ lóde ìdàbí yá. Bàbá lè kálẹ̀ fáwọ́ ọ̀sán ní àbẹ̀. Wọ́n mẹ́ ìwá tó rà àwọn ọ̀sán ìlànà. Ẹni ọjọ́ tẹ́ta lọ́wọ́ tó sì jẹ́ kọjá àlọ́ ọlọ́run kọjá àlẹ́. Ìdèkèrè mo lẹ́rọ. Kọ́lìdá orin fi wá. Wọ́lá òun àdá. اللاتي يأتين الفاحشة من نسائكم Ọ̀rọ̀ ìdáwọ̀ ló parí àṣírí ayẹ̀kẹ̀ ìlànà tó bẹ́rẹ̀ bẹ́rẹ̀ ìlú. Náà àwọn àwọn تقاطعوا عنهم أقوام الرجال تقاطعوا عنهم أقوام الرجال Gbogbo tí ń ṣe ìrànlọ́dá náà ti fi náà láti kó ìṣòro náà. Àwọn ọ̀dọ́ ọmọ ní ọmọ àwọn ọmọ ọmọ ìṣẹ́ ìrìn. Àwọn ọ̀dọ́ ọmọ ní ọmọ ìṣẹ́ ìrìn. àgbẹ̀yẹ àwọn ẹ̀dá òun náà ni ọmọ níwà. Inú ayé àti àgbẹ̀yẹ láti ìgbà àbẹ̀sọ̀rọ̀ àṣírí rẹ̀. Ọlọ́run sọ fúnra olùwà ní síníkà àlè àkáàmù ìmọ̀sùnkú ráàlù sí ámúlì mọ́ àmọ́ bá ọlọ́run tọ́ka sí pé àwọn ìdájọ́ tó wọ́n lọ mú wá nípa àwọn ọmọ òun kan nípa ẹ̀rọ jẹ dúkìá wọn lọ́sí àti títún bẹ lẹ́yìn ẹ̀tọ́ náà ń tún sọ ọlọ́run ní ti níka òdòdó náà àwọn àlọ́ ọlọ́run lélẹ́yìí ó ṣàráyù ní àlàtí àgbà ha ní ìbàdàn òun náà ni àwọn òfin ọlọ́run ìtọ́nà ń pààlà sí fún àwọn ẹ̀dá ìyá rìn lóde hà tí wọ́n lè gba àwọn lò ó wàlá yá tàbí wá wọ́n má kọjá àlà. Màmá ẹni tí ìlà àwọn ọ̀sùn làwọn ẹni ọba ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀. iná na òdìbò gbogbo ìdájọ́ tó lọ mú wá òfin tó fi kọ́ wa ẹni ọba tẹ̀lé títí ní ìhùjà náà sì ọlọ́run ẹni bẹ́ẹ̀ wọ́n ọba àjẹrà àlùjẹ́ náà ìyá ìwà lónìí ńlá lè ṣe níyà a sì lè ṣe ní lóòrè a sọ pé lódìdí níhù. táwa pè ní lódìdí níhù àrùn bá a sì pè ní lódìdí níhù àrùn ẹgbẹ́ agbójúsí agbójúsẹ́yìn lọ ọlọ́run mọ̀ ọ́ pẹ̀lú. á lọ pé àwọn ọlọ́run á mọ ìdílé náà lọ́wọ́ nílé mi náà ló ẹni bẹ́ẹ̀ wá ìgbẹ́jọ́ ọ̀gbẹ̀dì ní báàsì àyà àná. Àwọn tó àjẹ́lò ló fẹ́ àwọn odò wọ́n ti sọ ní abẹ́rẹ́ ara ní ara àbáṣe wà ìgbẹ́yìn ẹ̀dọ́ ẹ̀fà lọ́wọ́ sílẹ̀ náà. wọ́n ń bẹ̀rẹ̀ àmọ́ ilé ọ̀dáàrí àbíkáyọ̀ ọ̀dáàrí àbíkáyọ̀ Kàmá yá sì lára àwọn òṣèlú ẹni àwọn ọ̀sẹ̀ náà gbogbo àwọn náà tó ń dà lẹ̀. ọkọjá rẹ̀ àtẹ̀tẹ̀ ìṣẹ̀lẹ̀ alẹ́ ọkọjá rẹ̀ pọ̀yàtà dàrú dàrú ọkọjá àwọn àlọ́ ọlọ́run àwọn ọlọ́sẹ̀ ọlọ́run àlọ́ ọlọ́run àwọn ọṣẹ́ àlọ́ ọlọ́run ètò a ṣe náà ní ọ̀rọ̀ àwọn ọmọ ní a ló ṣe ọlọ́run ní pé ń àlá rẹ̀ níbi ìrìn òjà náà níbi ìrìn náà lá nínú ọjà rẹ̀. wọ́n ní ìlú ẹni dáẹ̀ wọ́n mú wọn náà àbí wọ́n mú wọn lẹ́nu bí ìrìn náà. Ara ìyá mi ha, ọ bá wọlé ọmọ ìyá ọmọ ẹgbẹ́ o. وله Ọlọ́run ń ṣe ayé rẹ̀ náà. Ìgbà tí ọlọ́run sọ̀rọ̀ nípa ìjẹ́ náà, olùgbàlá mi alágbàá wọlé. Ọlọ́run ṣe alágbàá Àwa ní ká tó bọ́ sínú ọ̀rọ̀ ìlérí tọ́lọ́ ọdún bá sọ fún wa. Agbọ́ra máa ń bá díẹ̀ nínú àwọn àgbèrè tí ń bẹ nínú ibi ọ̀rọ̀ ogún alágbègbà lọ́dọ̀ yáwá yìí wọ́n ti gbìyànjú náwó káwa náà ní gbìyànjú. Láti pé ọlọ́run sọ nípa ọmọkùnrin, ó sọ nípa ọmọbìnrin. ẹni tí lágbára rẹ̀ ló tẹ̀lé àtẹnudọ́ dára rẹ̀ lọkùnrin ìyẹn ní kí ló ní wàá bẹ̀ àti àwọn òbí wa ṣé àwọn náà mọ nǹkan nípa ọmọ tí wọ́n bí gbogbo lọ́kùnrin àbí àwọn mọ̀mọ́ ni wọ́n mọ nǹkan nípa ọmọ tí wọ́n bí gbogbo lọ́kùnrin.

Mílíkù sàmọ́rọ́ ti wọlé àrí, yàkàlùkù máa yàṣá, yàábò lè máa yàṣá wò, ìdáta wáyà ábò lè máa yàṣá wò. Àwọn ìṣàwòjò mọ̀ kòkòrò náà wà ìdáta, wáyà jẹ́ àlùmọ́ Wọ́n náà ọlọ́run ní ọlá àtúnṣe àti ìyọ̀gbọ̀n ní o. Yàtọ̀ lókù náà yàtọ̀. Bọ́lá ṣe wò ó lòun ló lè rà. Yàhábù ni máa ń yàṣà òrìnà bá. Ọlọ́run tó wá wò ó wọn máa tẹ́lẹ̀ ní ìlọ́mọdéré. Yàrá sì máa bí ọmọdé. Wọ̀yàhábù ni máa ń yàṣà òdòkó. أو يزوجهم ذكرانا وإناثا tàbí ọ̀rọ̀ ṣe méjèèjì pẹ̀lú ẹ̀kúnná níbi ìlú méjèèjì rẹ̀ tó lọ kọ̀ọ̀kan ọ̀rìn ọ̀kọ́bìnrin. ẹgbẹ́ ọlọ́run kan sábà ń fi ọmọ lọ́rẹ̀ wọ́n á gbé ọmọ náà ní nígbà tí wọ́n gbélé ní ọlọ́run títí kan lọ méjì ìgbèrè ọ̀. ètò bí tẹ́lẹ̀ ló ń fi dàgbà ìgbèrè láwọn olóṣèlú. Àwọn ìṣẹ̀lẹ̀ ọlọ́run bẹ̀rẹ̀. Ó ń bẹ̀rẹ̀ àgbè ìgbàlè ọlọ́run bẹ̀rẹ̀ oníṣiṣẹ́ òkú. Ó ń bẹ̀rẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àwọn akọ́lọ́wọ̀ wọn lónìí ó lè ṣe pọ̀ lẹ́sìn ó sì lè máa ní tẹ̀lé tẹ̀lé tí wọ́n ti lọ́kùn lónìí lónìí wọ́n ti lọ́kùn lónìí. ويجعل من يشاء عقيما Ọlọ́run ẹgbẹ́ lọ́wọ́ ẹ̀wò òun àṣẹ ní àjẹ́ gbogbo àgbogbo àgbóyé ọ̀sẹ̀ tó yẹ aláàbò. Báwo la kò rí ọsibítù lọ́nà kò rí màdá ní ìmọ̀ ẹ̀kọ́ ní ọ̀pọ̀lọpọ̀ Iná òun alílé mú kọjú. Ọlọ́run mi onímọ̀, òun ló ń máa ohun tó tọ́tẹ̀ nìkan. Ó wò ó lórí òun ló ń gbàgbé obìnrin lọ́kọ́ sílé ọkùnrin lọ́wọ́ lórí ìnà ọ̀pọ̀. Èké ìdí ìdí náà oní ọ̀rẹ́ yóò mọ̀. Àwọn àti ọ̀nà ọ̀nà ìbẹ̀rẹ̀ ní ìgbàgbé ọ̀rẹ́ wa. Lọ́kùnrin náà gbogbo àwọn tí wọ́n ní àgbà yẹn gbogbo ọ̀nà ọ̀nà ọmọ ọmọ ìgbà lórí Wọ́n ti pa wọn lọ́rẹ̀ àgbà owó ti ta lẹ́lẹ́ tó ní àti fẹ́ bú sí lóun bá ní ìjẹun lóun bá wọn nìkan ọlọ́run wọn nìkan ní ọ̀kan ṣoṣo yẹ ẹwọ̀n ní ìgbàgbá ìyá ó pariwo títí onírọ́bì látàrá dídí nípa ìlú. pẹ̀lú ọ̀nà àgbàgbọ́ pé wọ́n ní inú oríṣi náà ní kí wọ́n ti lò. lọ́wọ́ gbàgbà náà gbàgbà àti gbogbo àwọn tí ń ṣàwárẹ̀ ló ń bá ẹni ọ̀rọ̀ èsì kan wọ́n ń bẹ́rù wa pé kó ti tẹ̀lé jẹ́ ọmọ tó kú. ìmọ̀ àwọn olóògbé yìí ń bẹ̀rẹ̀ rẹ̀. àbẹ̀wò kọ̀ọ̀lá àti àkókò. Gbogbo tí wọ́n jẹ́ ẹ̀jọ́ kẹrì kọ̀ọ̀kan wa lọ́wọ́ àti ẹ̀. Ìjà wa lóògùn rẹ̀ wá. Gbogbo tí wọ́n jẹ́ ẹ̀jọ́ kan wa láti wọ́n náà ń sọ àtàríkà ní ẹ̀jọ̀ kọ̀ọ̀kan wa. Ìjà Ìyálé lànà mi kó lè dé pé máa rọ̀já. Wà ló tó gómi náà yá mẹ́rin ilẹ̀ ìpàdé mẹ́rin jà Wà ló tó gómi náà yá mẹ́rin ilẹ̀ ìpàdé mẹ́rin jà ẹni tí a mọ̀ ya ìyọ̀pọ̀rọ̀ àwọn ọlọ́run máa mú ẹni ọkọ̀ àpò náà ní ìdíjẹ́ tó nígbà ṣe rẹ̀ kọ́ náà a rí pé tọ́ka sí ní oṣù pé òun gbàgbé ní ọkùnrin wọn fẹ́lẹ̀ ní ìdílé wọn ní ọlọ́run ń lo ẹ̀mú ọlá rẹ̀ ní wọn. nínú nínú ọlá tó wá ní ìkókó wá ń ṣe àwọn ọmọ ní oúnṣá àyẹ̀wòṣá òjì àwọn ọmọ lọ́pẹ́ sílẹ̀ wa ní fàáyà ẹ̀wà wa bí ọmọ àwọn ó rí àti ọmọkùnrin lẹ̀ ó sì wọ́ ìgbọ́sẹ̀ ó sì ní ọmọbìnrin ọlọ́run ọ̀gbàgbé o obìnrin ló fi sọ láti ọ. Èrè ọlọ́run ṣe dáhùn àbíká máa ń jẹ́ ẹ́. Ọlọ́run bá ṣe nǹkan kan ní ọ̀sẹ̀ náà, mo yẹ láti tún ṣe sí. Mo yẹ láti Àwọn táwọn ọmọ ṣe báwọn tí wọ́n mọ̀ nípa ìlànà fún sáàmù sílà kàkà ìsáfọ́ kàkà ìsáfọ́. Lábàá ọlọ́run, ìyá bẹ̀rẹ̀ ọlọ́run. Táwọn ọ̀gá ti rẹ̀ rẹ̀ náà, lẹ́pa ọmọ yẹn o. Lẹ́pa ọ̀ bóyá ni ó ṣokùnfọ́ làkúọ́ láyé. Bóyá ni ó ṣokùnfọ́ orí ilé rẹ̀. Ẹ lẹ́pa ọ̀ ẹ̀sùn bá ní kọjá ló fi hàn. No. Ẹ sì sọ láwọn ìwọ̀n pé ààrí ẹnìkan nínú àwọn èèyàn tọ́nà ń ṣe ọmọ báyìí mú àti bàbá ìyá wọ́n sì gbẹ̀lẹ́ lọ́wọ́. Àtúbọ̀ táwọn méjèèjì ọ̀dà ọ̀pọ̀. Ṣé ẹ sí ilẹ̀ lọ́dọọdọ ẹ lè lo ọlọ́run lórí ẹ̀? Ọlọ́run ọ̀wẹ́ nìkan tẹ́ ẹ ràn lọ́wọ́ òbẹ̀yà níwájú. Bẹ́ẹ̀ wá ẹ̀wọ̀n kan sọ náà wọ́n sọ ọ́ nípa ọ̀rọ̀. Ah. Ah. ṣé bá wá dínà tó wá jẹ́ fún ṣáájú ṣèlú àwọn sọ̀rọ̀ ṣẹlẹ̀ hmm. ọmọ tó yẹ kó wájú ọjà ní ọkùnrin ó tó láti obìnrin. ṣèlú àgbẹ̀ kí àwọn àpá kí wọ́n nípa rẹ̀. Hmm. Ó ní ní ẹgbẹ́ wọn sọ̀rọ̀ kan nípa rẹ̀ ní pé ẹ̀dá kan ló ní bàbá kan ló bì ìyá kan ló bì. Hmm. Ní bàbá rẹ̀ lọ sí láyé ní ṣé ẹ̀mí tí lógún ogún bàbá. Mẹ́rin wa ti ló ní ọkùnrin lẹ́kùnrin àti ìdílé. Gbàgbé wọn bẹ́ẹ̀ ẹ̀rọ ẹ̀mí wọ́n ti wọ́n ní wọ́n sáré nílẹ̀. Adé ọkùnrin.

àti yóò. Àwọn tó lè gbé inú inú nǹkan báyìí wọ́n pàṣẹ òní o. Hmm. Lórí ìyàwó àwọn òní pàṣẹ à. Gbogbo onírò ìdílé pàṣẹ ìwé. Àlàáfíà tó lè pàṣẹ ìlú àlàkà ní ọ̀rọ̀. Náà lọ́lọ́wọ́ àti òní pàṣẹ onírò ìdílé. Ó fọwọ́ rẹ́rìn. Irú àwọn àbá àwọn àlejò pàṣẹ wọn. Now, àwọn òṣèré àwọn aráàlú. Àlèfóǹsà. Wọ́n ní ẹni tó àgbò yìí tó jẹ ọmọ lọ́la àgbọ̀tì ìṣọ̀lẹ̀ àgbọ̀tì ìṣọ̀lẹ̀. Àwọn òṣèré àwọn ọmọ pé ta ni wọ́n ṣèlú gbọ́. Samson ìṣúdúrà sí àmúríhì wàlámù yóò jẹ́ra àdákàrọ̀ ní àmọ̀ òǹsà. Wọ́n ní abala kan lè náà ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ ó lójú àti ìlọrin bá a lè pé ọkùnrin láàpẹ àbọ̀mìlì. إما لأنه إما لأن له ذكرا وفرجا. عن ọ̀kọ̀ọ̀já máa ní. àwọn ní aláwò lẹ́yìn aláwò ṣéhùn mìíràn ó máa hásùlá. tàbí wò tí ẹ̀ ní ojú ara kankan lára rẹ̀. ìwọ̀n ọlọ́run ìṣe. ìwọ̀n ọlọ́run ṣe lọ́kùnrin dúpẹ́ ìyá ọmọ tó bí wọ́n jẹ ìyá. Àwọn ọlọ́run náà ọlọ́run pọ̀ wá náà ní ọdún. A rí pé àwọn àmì náà ọ̀rọ̀ ìparẹ́ ẹgbẹ́ ni. Àwọn ọmọ àwọn ọdún náà gbàwàdà ní bó ṣe jẹun jẹun tó ìdá bó ṣe bá fi fọ́ ní jẹ tó ìdá. Pẹ̀lú ilé obìnrin ló rí. Sọ̀rọ̀ wá ni. Àwọn ọmọ yá kí sì mú náírà mọ́tàrọ̀ bíkà. Kẹ́lẹ́ pàyà rẹ̀ tò. Ohun tí ọ̀rọ̀ ogun ti wá ó ti wá ilé bí dáhà sáà àwọn tí wọ́n pẹ̀lú ní tí wọ́n ti wá ṣàlàyé nù. Ìntàbẹ́yà náà ń na òun lákàrún wárí tàbí ìrọ̀ dàdàkàrí. Ṣé ó pé ogún ọkùnrin ni ó kù. wọ̀nyí sàbáyà ní ànáwó ó ń sá wàrísà mi rọ́ta. láti lọ bẹ̀rẹ̀ pé obìnrin ni ogún obìnrin ni ọ̀rọ̀ tuntun. bọ́ọ̀lù ọjà bọ́ọ̀lù ní ìlú àbúrò ẹ jẹ́ ká gbọ́ ìdí ìlú náà. Alhamdulillah, àwọn ọ̀sẹ̀ ẹ̀rọ ìdílé ẹ̀rọ ìwọ̀n ìṣẹ̀lẹ̀ òṣèlú ọ̀gbìn. Wọ́n ní àtúgbò ẹ̀sẹ̀ lọ́wọ́ àìsàn ẹ̀yìn lè ya sí àwọn tí wọ́n á kú fi ìyá sí ọwọ́ wa àgbàgbà mákindé naira nàbínú ẹwà lówó one naira kálínú bàbá rẹ̀ two naira one naira sí abẹ́ ìyá lọ máa ń mú ìyẹ̀fún yìí bọ̀ fún àti èyí ẹjọ́ àwọn ilé ìjọba tó bá ṣe ń kájà sí òkú tàbí ẹlẹ́kùn òkú ẹ̀rẹ́ ń pàdé ẹ̀rẹ́bẹ̀já àtàwọn tó wò yọ ọ̀sẹ̀ fún àdá sí o yọ ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ ìbú wọn lẹ́yìn pàtàkì olóògbé pé ọ ẹjọ́. ẹlẹ́ẹ̀kẹta ní òkú yìí wa ẹ̀kọ́ náà kan wọ́n sọ séèsì ní àtìwí wọn. nínú táwọn ń sọ ìjọba tó yá àbí wọ́n ń mọ́ni àbí ìgbà òwe yìí ọlọ́run. ìfàdá yìí ẹ̀dàpọ̀ ẹ̀dàpọ̀ àdìsẹ́sì yẹn ó dàpọ̀ iye ọ̀rọ̀ ẹ̀ ti ara hàn ní àná nígbà tàbí ọ̀gá sí náà ní ìgbàlódé rẹ̀. nígbà tí àdìsẹ́sì yẹn ti léde wọ́n ní kọ̀ lọ àwọn àti ayé àná bẹ́ẹ̀ yẹn olùkọ́jú ìwọ̀n àti lórí ọ̀sẹ̀ ìyára ní ẹ̀yìn jímọ̀ àwọn àkàrà nípa yẹn nípa yẹn mọ̀ ọ́n lọ. ìyá ń dàgbà dáadáa bí ẹni yẹn ẹ̀fọ́ bẹ́ẹ̀ ti di pé ọ̀fẹ́ mu á di ibi ìgbéra ibi tó o ti rí tó o ti rí àkókò lòwúrò ìbéèrè sọ̀nà ọlọ́run lè fi irun bẹ́ẹ̀ nípa abẹ́rẹ́ kákòkòrò ọlọ́run ẹ̀jọ̀ àtẹ̀yìn nínú ká wá gbọ́ náà lè fi ká bá ìwọ lọ́wọ́ nínú ká lọ́wọ́ pé ìbá ti já dáàbá ìbá ti ìbílẹ̀ ọlọ́run padà sí dáadáa ọ̀ ó dá ọ̀fẹ́ yẹn láti di pé ìtọ́ka fẹ́ yà ọ̀sọ́ ní àwọn kan tó wọlé bẹ́ẹ̀ yẹ tí bá bẹ́ẹ̀ sì ní bẹ́ẹ̀ tí mo lè ṣe yìí yóò kó dàda tó bí ẹ̀mẹ́ bí ẹ̀mẹ́ta láti wà tó wà lórí ẹ̀ lórí ọ̀rọ̀ fẹ́rẹ́ fẹ́rẹ́ o àwọn àti wọn lọ bá Ẹ̀yẹ́ ìdí ẹ̀rí yìí lọ́fẹ́lẹ́ rí. Náà. Ẹ̀yìn ní ìjọba ìjọba tí ó lè rẹ̀. Ó kọ́ pàṣẹ di àgbàtàwọ̀kà ní tù. Ó bẹ̀rẹ̀ tó ní ọjá ìyá rẹ̀ lórí. Àti ọjá ọmọ kan lórí ní. Ìyàwó ẹ̀ tàbí ìyàwó ẹ̀ tàbí ìyàwó ẹ̀ nìkan lórí. Ọkọ̀ náà náà Òun ẹ̀wọ̀n tí àwọn ọmọdé náà lò ẹ̀ bá yóò bára mọ̀. Sọ̀rọ̀ ààrẹ àgbèsè náà. Yóò ní àgbèsè ní àgbè. Yóò ní àgbèsè ní àgbè. Àwọn ọmọ ìlú kẹ̀lé wọn. لا شريك له له العلم واسع الكرم واسع الكرم الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله

bìdòhúrì àlàmáàtì kó lè mìíràn húmà. àwọn ọmọdé náà pé obìnrin ni pẹ̀lú àwọn àmì sáàyè. wàyí yá kọ́bílà nígboro oge tó rọra kúbele báwo ni. iṣẹ́ àwọn pẹ̀lú àtúnyẹ ẹni ọlọ́run bá ara ṣe ní ọlọ́dà àti ọjà àkọ́kọ́ mọ̀dọ̀ lọ́sí. ọmọdọ̀ lọ́sí. kó lọ́ọ̀ṣà bí wọ́n rẹ̀. gbogbo ayé ọ̀nà pé ọlásọ́nà oṣù kan. ó fi ṣoore fọ́ọ̀lù bóyá òun náà ṣe òkùnkùn láàrin láyàtọ̀. nítorí pé àwọn ìṣẹ̀lẹ̀ àwa ní fúwọ̀ láti wá ọkùnrin bẹ́ẹ̀ lẹ̀ gbogbo ọkùnrin tó àbí obìnrin. tó wá rí àwọn àwọn àmì ilẹ̀ àwà tó sí èsì náà tó tó gbàdájà. Bèlè báwo ni? Àwà sí èsì. Ìyá rẹ̀ ọ̀nà sí èsì àtàwọn tó súnmọ́ nípa bó ti fẹ́ máa ṣe tó sáré. Ìwòye tó sáré nígbà jáde. فإن بال بالعضو المخصوص بالذكر فهو ذكر.

a tọ́lọ́kùnrin tí ń bẹ lára rẹ̀ na tún sáré sí jáde ọ̀nà ọ̀hún. tọ́lọ́bìnrin kọ́ ìtàkàjáde rẹ̀ ah, àwọn ìbẹ̀rẹ̀ ìgbóhùn láàkùn وإن بال بالعضو المخصوص بالأنثى فهو أنثى. أما àti ọlọ́pọ̀ ọlọ́pọ̀ ni ó. Tí Kúndẹ́rẹ́ ọ̀jáde ní àlàyé ọkùnrin tí ń bẹ lára rẹ̀ tí a lè kí èsì débẹ̀, a obìnrin lọ́dọ̀. Ogún Kẹ́rẹ́dà pé owó obìnrin lẹ́kọ̀ọ́. وإن بال منهما كان الحكم للأسبق. Ọmọ ọgbọ́n ti pé ọ̀nà méjèèjì náà ni Bùsọ̀ Adé ti ń iṣẹ́ àwọn obìnrin nìyẹn o wọ́n gbọ́dọ̀ jẹ́ lẹ́kọ̀ọ́ tí wọ́n máa kéèké inú bóòlù kò fún ní ìlera ọmọ. wọ́n máa gbé níwájú ẹni bá rí díẹ̀ wọ́n jáde níbi ìtọkùnrin tó ní jáde níbi ìtòbìnrin àbí ẹ̀ẹ́dẹ́ náà mo fẹ̀ jáde. wàlẹ̀ ìhókùnmó ìlú àtúbà. kan náà. èsì bá ń jáde níbẹ̀ ìyá rẹ̀ ó kéré ẹ̀ lóòótọ́ ọ̀nà méjèèjì ni bá rí sí jáde ṣùgbọ́n obìnrin yìí kọ́kọ́ ń wá o tó tó kàn sí ọkùnrin wọ́n pè èsì bá ń wá àti èsì ń já ìkọ̀kọ̀ ń dá ní méjèèjì. wọ́n pè é ilé ìkan wa ìgbà ilé ìkọ̀kọ̀ ń dá. ìjọba hmm. yẹ pé èyí kọ́kọ́ ń ṣáájú rẹ̀ wọ́n gbé nípò ọkùnrin. èyí ni àmì tí a rí ó tó bàlágà. Hmm. Yọ̀wọ́ àti kékeré. Ọlọ́run kò sọ ọ́. ó lè dàgbà tó ti dàgbà lẹ́yìn náà. ṣé tó ló sì máa fi ṣe ọwọ́? kò sí wà ń bẹ wà ó lè rẹ gan. mo ń bọ̀ wá di pé yóò lọ ilẹ̀ ní bọ́ọ̀lù tí wọ́n fara. àwọn ìṣẹ̀lẹ̀ wọn sọ ọmọ ẹ̀kọ́ bàlágà àpọ̀ àtìlẹ́ bọ́bọ́ ọ̀sẹ̀ tó tó bàlágà àwọn àyè wúlá ìlà ti mà á. ó sì ní bí bẹ̀ náà bàbá oníjú hmm. wọn ni ẹsẹ̀ sùúrù ọlọ́run ọlọ́run bá bá. tẹ́ẹ̀bà tẹ́ẹ̀bà tí tẹ́ẹ̀bà máa ìdí kọ́kọ́ ń wá ọ̀bẹ́ ẹ̀ máa ìdí kọ́kọ́ ń dá nínú méjèèjì ẹsẹ̀ sùúrù. bàbá adàlú bolóògì. ìnábàtà tí làwọn ó yàrá nígbà gbàlàgà kò mọ́lá ní rògbà ẹ̀gbọ́n ọmọdé ló ní rògbà ló bá yí rẹ̀ ní agbára rẹ̀. àwọn àgbà ní sáà. tó bá ti lọ bẹ́ẹ̀ lọ ọmọ ọ̀fẹ́yàwó. ọjọ́ òun obìnrin. tí abẹ́kùn lẹ́yìn abẹ́kùn ìlú lára. àwùjọ alámà kàmáyà tálẹ́mù rìjà. tàbí ọgbà ń sùn ní lálàá hmm. nǹkan ń jà sí orí ẹni látara rẹ̀ náà pé àmì ọmọkùnrin bọ́bà lájà náà. Ọ̀rọ̀ ń lájà ń bàlá ọmọ nǹkan ń jà ara rẹ̀. Tàbẹ́ obìnrin náà ti gbẹ́ndẹ̀ ọ́. abẹ́ rẹ̀ sì ń rì ó sì sí náà lẹ́yìn náà gan-an ó tún sùn tó àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀nà tí àjẹsẹ̀ ìgbà ó wà sí ní àjẹsẹ̀ ọkùnrin ọlọ́run ṣe ọlọ́run ọ̀gbà tó fi sílá o. wàyí ń làwọn ọ bụ ń bẹ lára rẹ̀ ya, ìyá ọba tó ní ọyàn ọyàn gan-an gẹ́gẹ́ bí ya, obìnrin ó gbó ọ aláwọ̀ lábàánú. ó dà ọ yẹn ó tún mú omi jáde rẹ̀ dáadáa. àwùjọ àádọ́. tàbí ya lọ́wọ́ sí nílẹ̀. ọkùnrin náà ní ìbẹ̀ lára rẹ̀ o. àwọn òbí là. tàbí kò tẹ̀yà gan-an lọ́wọ́ tọba ní gbogbo lóyún àgbo. fàwọn àwọn ń sá. وهو في هاتين الحالتين يقال له انثى غير مشكل

Làlúbà náà yóò ń gbé lọ́pọ̀. Láàpọ̀ ìgbà nígbàlẹ́ tẹ̀lé. Ah! Nàìjíríà tán. Ẹ wá ní ká gbọ́ ilé mi o. وهي أن رجلا أن رجلا تزوج بأنثى لها فرج كفرج النساء وفرج كفرج الرجال وأصدقها جارية كانت له kódà àwọn ọ̀pá ọ̀rọ̀ ilé àtàjọ ń kẹ́kọ̀ọ́ nínú síra ta ti ní ọkọ̀ fún wa ní àwọn ọmọ tó fẹ́ lẹ́yìn láti lè ní kòkòrò rẹ̀ wá rí ajálẹ́sì tàbí olóòrùn àkókò rẹ̀ ó ẹ̀yin náà ẹ̀rọ síra tí ẹ bá sì rà á ọ̀pọ̀ yóò rọ̀ fún ẹ fi fẹ́ rà á fẹ́ ẹ bá mi tán ọ̀pọ̀ àǹfààní rẹ̀ yìí bẹ̀. وكان فينا جزن يتناها بسيده كنا وعليه من وروب كنا أيها أوا فأزوى يتناها تزوج بموسى أو أما يوم الدين أما يوم الدين

ọmọbìnrin kékeré kan wà lọ́dọ̀ tiẹ̀ lọ́dọ̀ hmm. fi ọmọbìnrin yẹ oyún ìwé ìṣòro yìí òun gbòòrùn arábìnrin yìí àkànṣákọ̀ àkànṣákọ̀. wọ́n dá alábìnrin fún sà. arákùnrin náà wọlé sọ kàkànṣákọ̀ kàkànṣákọ̀. wọ́n àṣọ bàrà. حمل فحملت منه وجاهت به ìyàwó tó ní àyè ọkùnrin lára tó tún náà lè fi bèrè ọmọ ìlú nígbà òun ló ní bá ọjà dúdú wà lálẹ́. sọ́nà ilẹ̀ ni fún sáà.

lọ́ba jẹ ọlọ́mọdé mọ̀kànmọ́ ìyàwó lọ́ba jẹ ọlọ́mọdé. obìnrin tí àgbàdúgbò àgbàdúgbò yóò fi dínà ní abẹ́ ọkùnrin rẹ̀ náà bá tún ṣiṣẹ́. Bàhámà láti mílẹ̀ òlè járe yá. Ìwọ́là dé. Abẹ́ ọkùnrin rẹ̀ nígbà tó ń ṣiṣẹ́ ní àwọn tó bá ní àwọn ọmọdé ẹrú ẹ ni. lọ́ba fẹ̀ ó fi tọkùnrin tí ń bẹ lára rẹ̀ nínú ìgbéyàwó. Ìgbà ìgbéyàwó pé ó ní ìtàwọn pẹ̀lú ẹ̀. Àwọn ìdásílẹ̀ ní olè jẹ́ àrí láti ìwádà mi. Ọmọdé yìí náà wá sí lórí. ní ọ̀rọ̀ ìwájú yìí. fàṣáhàrá tí kì sọ́tù ha wàrúkẹ́ àmúrù ha ilẹ̀ àmìrí mọ́mìnì ní àlì ìbọn ní àbí sọ́ọ̀lì bìrọ̀ bí ọlọ́run àná. ó òfìsì lọ́sàn ìfẹ́ àmọ̀rẹ́ tí obìnrin ló fi àgbé lọ́wọ́ òun náà tí wọ́n fún un lóyún o ọ̀yẹ̀ ìwà pátá ní ọba wa gbé ọ̀rọ̀ yìí kó wá gbé lọ sọ́dọ̀ àlíyé bí ní àríkọ́ àlejò àlíyé ọmọ àbí sọ níbi. فسأل عن حال الأنثى náà. Fàúkùbẹ̀rẹ̀ àná ha tàhídù wà tátọ̀hù. Ó ṣèbéèrè. Ṣé arábìnrin

فسأل عن حال الأنثى فأخبر أنها تحيد وتطه وتوطه. فاستدعى علي رضي الله عنه غلامين. Thank you. وأمرهما أن يذهبا إلى هذه الخنسى ويعيدا أدلاعها من الجانبين. Wow. ọmọ rà lẹ̀ gan bàbá wọn ní òmùgọ́mù gbogbo ojú ara wọn wọn wá lọ ta ẹgbẹ́ ara rẹ̀ lẹ́nu déèjì. ọwọ́ ń tó pé. mo àtún. pé nígbà tó ń ka méjìlá bá ń bẹ̀ orí méjìlá ni ti tó ka náà ń gbé

méjìlá yóò ná ajẹ́ pé ó bẹ̀rẹ̀ ní àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀gá ẹjọ́ ìṣòwò owó obìnrin láàpọ̀. وإن كان لجانب الأيسر أنقض من الجانب الأيمن بدلع واحد فهو رجل. ṣùgbọ́n ẹ bá kà ó ẹkún hàn rẹ̀ ọ̀tún ọmọ tó méjìlá ń gbẹ̀rù ta ẹkún hàn rẹ̀ tó tó bá jẹ́ mọ́kànlá lẹ́sìn náà ní ìrìn àjẹ́ ilé ọkùnrin ẹ̀ẹ́dì yìí láàrin ẹni tó lè gbéyàwó ìṣèyàwó ọlọ́run tàbí sọ́lá ọkùnrin ló lè gbéyàwó èrè òṣèlú rẹ̀. فذهبا إلى الأنثى كما أمرهما وأتى عدلاها من الجانبين فوجد أدلاء الجانب الأيسر أنقص من أدلاء الجانب الأيمن إليهم Wọ́n sọ mi pé ẹ̀fọ́n ara rẹ̀ ti ọ̀tún ó pé méjìlá ò. Ẹ̀fọ́n ara kò sì tó jẹ́ ẹyọ ọmọ mọ́kànlá ló wà níbẹ̀. Àníyàn ni فأكم على الحنثى بأنها رجل وفرق بينه بينها وبين زوجها. ودليل ذلك أن الله تعالى لما خلق آدم عليه السلام وحيدا ó ní àníyàn wá ń sọ gẹ́gẹ́ bí ìmọ̀ ọlọ́run wípé ìgbàgbọ́ ọlọ́run dá bàbá wa dánù ó wà lóòrùn nìkan. أراد الله سبحانه وتعالى لسانه إليه ول ولحق حكمته فيه أن يجعل له زوجا من جنسه ara rẹ̀ náà ni ó ń kú wa níbi mìíràn ó máa ilé aṣọ yìí. فلما نام آدم عليه السلام خلق الله عز وجل من ضلعه القصوى من جانبه الأيسر هواه ìmọ̀ nígbà tí ẹ̀rù tí ádámù sùn nígbà ọlọ́run bá dá sùn tán ọlọ́run kí wọ́n lọ ẹfáhà kan ní ẹ̀jẹ̀ òsì ìtọ́kàtì ìsàlẹ̀ pátápátá níbi ẹfáhà ádámù ọlọ́run ni wọ́n fàyẹ. ẹfáhà tí wọ́n wá fàyọ òòrùn ní àjọ méjìlá ní tẹ́lẹ̀ okùn lélẹ̀ okùn ló bá bá àwáwò lẹ́gbẹ̀ẹ́ ó jẹ́ sí agbára ọlọ́. nípa báyìí tàbí ṣùgbọ́n òkè ẹgbẹ́ àti àwọn obìnrin ó kó ju tiwa lọ. mẹ́rìnlélógún ni ẹgbẹ́ àwọn obìnrin ẹgbẹ́ ọ̀fẹ́ méjìlá ẹgbẹ́ òsì méjìlá ṣùgbọ́n táwọn ọkùnrin mẹ́tàlélógún ni lọ́kùnrin ẹ bá àti wa ní òsì ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ báyìí bí ẹ bá fẹ́ mọnú sẹ́rà tó wà ẹ̀yin ẹlẹgbẹ́ wa ẹgbà lọ́dọ̀ àwọn ọmọ wa eléyìí ni àlàyé díẹ̀ wọ́n máa ń gbà wá láàyè nípa ọ̀rọ̀ ogún àmọ́ ìtẹ̀síwájú nínú àná. Gbogbo ẹ̀ náà máa ń ṣe ìṣàkóso náà.